ẹ̀yin tèmi báwo ni o. káàbọ̀ padà sórí òtẹ́ wa ètò yín ètò ìṣaralóge. láì máa gbà kókó yín púpọ̀ jù mo ti ṣe irun ojú orí mi kí tó bẹ̀rẹ̀ ètò yìí nǹkan tí mo dẹ̀ lò lénìí ni deep brow ó wá láti iléeṣẹ́ Anastasia Beverly Hills kọ́lọ̀ tí mo dẹ̀ lò lénìí ni chocolate chocolate yẹn ó dàbí ẹ̀wọ̀n bí choco milo ṣe rí bẹ́ẹ̀ ni chocolate yìí ṣe rí mo wá mú àtíkè olómi tó kí gan mo wá fi mo wá fi jẹ́ kí ìsàlẹ̀ eyebrow yẹn kó fi mọ́ tónítóní kọ́lọ̀ tí mo wá lò nínú eléyìí ni toffee lẹ́yìn yẹn mo wá gbé àtíkè gbẹrẹfu mo wá gbélé lórí because mo fẹ́ kó kó kó kó gbẹ mi fẹ́ kó mi ò fẹ́ kó tutù. nísìn a lè bẹ̀rẹ̀ sí ni máa kun ojú wa èyí tá a máa lò lénìí wá láti iléeṣẹ́ Murphy Ah, orúkọ ilé wa jẹ́ dare to create. láti bẹ̀rẹ̀ kọ́lọ̀ tí màá kọ́ mú oúnjẹ define me define me yẹn túmọ̀ sí pé fi eléyìí kò fi kò fi túmọ̀ mi fi eléyìí túmọ̀ mi òun ni màá kọ́kọ́ fi túmọ̀ ojú mi mo wá mú mo gbé síbi tí ojú mi tó ti ṣẹ́ tó ti ṣẹ́ sí méjì mo gbé sí gbogbo bẹ̀ lẹ́yìn yẹn mo wá mú kọ́lọ̀ èmi kọ́lọ̀ eléyìí ó create create yẹn mi pé kẹ̀dá so eléyìí ni mo fi wá máa fi bẹ̀rẹ̀ sí ni máa kìrètì nǹkan tí mo fẹ́ ṣe sí gbogbo ojú mi mọ́hun náà mo kùn mo kùn sí gbogbo ibi tí ojú mi tó ti tó ti ṣẹ́ sí méjì bí mo ṣe ń gbé kọ́lọ̀ yẹn sí mo rí dájú pé mò ń lọ mò ń lọ dáadáa kó kúnná mọ́ ojú mi nítorí mi ò kí ń láìkí kí ìlà máa wà ní ojú mi so mo rí pé mò ń lọ mò ń lọ lẹ́yìn yẹn mo wá ṣẹ̀ṣẹ̀ wá mú kọ́lọ̀ èmi kọ́lọ̀ eléyìí ń jẹ́ cut crease cut crease yẹn túmọ̀ sí pé ẹ fi gé ibi tí ojú yín fi là sí méjì lẹ fi gé ṣe rí i pé ìgbà tí mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́lọ̀ tí kò tàn lẹ́yìn yẹn mo mú kọ́lọ̀ tó tàn èyí tó tàn yẹn ni main kọ́lọ̀ mi tí mo fẹ́ kí káwọn èèyàn máa rí main kọ́lọ̀ mi lẹ́yìn yẹn mo á mú kọ́lọ̀ tó dúdú díẹ̀ mo fi lọ mo fi lọ gbogbo ẹ̀ papọ̀ màá wá máa lọ màá lọ kó kúnná dáadáa lẹ́yìn yẹn màá ẹ̀ṣẹ̀ wá mú kọ́lọ̀ àkọ́kọ́ tí mo lò àti àti main kọ́lọ̀ mi èyí tó tó tàn yẹn màá ẹ̀ṣẹ̀ wá mú méjèèjì papọ̀ again màá ṣètò wá fi lọ gbogbo ẹ̀kọ́ tí mi ò fẹ́ kí kọ́lọ̀ èyí tó tàn tó tàn jù yẹn mi ò fẹ́ kó sálọ rárá mi ò fẹ́ kó kẹ má rí mọ́ màá wá máa lọ màá lọ kó kúnná dáadáa tí bá rí i pé ó ti lọ dáadáa màá wá mú kọ́lọ̀ tí mo mọ̀ kó mo fẹ́ kó òun ni mo fẹ́ kó dúdú jù kó dúdú jù ní ojú yìí màá wá mú kọ́lọ̀ tí mo wá mú eléyìí wá ń jẹ́ slice slice yẹn mìíràn pé kẹrẹ nǹkan kẹrẹ kọ́lọ̀ slice yìí ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ni máa gbé sí mo kọ́kọ́ ń gbé sí díẹ̀ díẹ̀ tí bá yẹ pé ó ti dúdú díẹ̀ màá tún bù sí màá tún jẹ́ kó dúdú díẹ̀ sí màá tún bù sí màá jẹ́ kó dúdú díẹ̀ sí mi ò tí bá kọ̀ lọ gbé sí gbà ó máa dúdú jù mi ò dẹ̀ fẹ́ kó dúdú jù. báyìí pé ó ti wá tó ibi tí mo fẹ́ kó dúdú dé màá wá padà sí kọ́lọ̀ tí mo kọ́kọ́ gbé sí again àti kọ́lọ̀ kejì kọ́lọ̀ kejì ẹran tí tó tàn jù yẹn òun ni màá tún wá gbé sí again because ẹ mọ̀ pé mo ní mi ò fẹ́ kí kọ́lọ̀ yẹn sá lọ rárá rárá rárá màá tún wá fi sí láti máa láti fi lọ gbogbo ẹ̀ kó kúnná. nísìn màá wá mú àtíkè olómi tó ki gan tí mo lò níbẹ̀rẹ̀ yẹn màá wá mú màá mú díẹ̀ màá fi síbi ẹyin ojú mi nítorí kọ́lọ̀ tí màá gbé sí nsìn yìí mo fẹ́ kẹ́ pé ó ní nǹkan sálẹ̀ tó yẹ pé tí bá gbélé báyìí ó máa mú ni ó dẹ̀ máa yẹ kó tàn kí tó wá gbé kọ́lọ̀ yẹn sí màá padà sí brush ta fi ń lọ nǹkan yìí màá rí pé mo màá rí dájú pé mo fi lọ ibi tí mo gbé àtíkè olómi tó kì sí yẹn àti ibi tí àwọn kọ́lọ̀ tó kù sí yẹn màá fi lọ àárín méjì yẹn nǹkan tí màá lò ń sìn kọ́lọ̀ tí màá lò wá láti iléeṣẹ́ Juvia's Place èyí tó ní àwọn òrìṣàbùnmi mẹ́ta níwájú kọ́lọ̀ tí màá lò orúkọ ẹ̀ ń jẹ́ Iman Iman kò kí ń ṣe ìmáàmù o Iman ṣe é kébí ṣe gbé sí ṣe bó ṣe tàn dáadáa tó bá yẹ pé mo ti wá gbé sí tán màá padà sí brush tá a fi ń lọ nǹkan màá mú tuntun ìmíì màá wá mú kọ́lọ̀ tí mo fẹ́ kó tàn jù àti kọ́lọ̀ tí ó ń jẹ́ cut crease yẹn màá wá mú méjèèjì màá tún fi lọ ibi òkè ìmán kọ́lọ̀ yẹn màá fi lọ òkè yẹn ẹ rántí pé mo ní mi ò láìkí máa rí ìlà ní ibi eyeshadow mi so màá mú màá tún fi lọ dáadáa ẹ má kọjú ṣe eyeshadow yín tá fẹ́ ṣe eyeshadow ojú yín ẹ má kánjú ṣe ẹ fi ara balẹ̀ kẹrí pé ẹ̀ ń lọ ẹ̀ ń lọ gbogbo ẹ̀ kó kúnná ẹ mọ́ máa ṣe ń lọ ata ta fi ń ṣe ọbẹ̀ mo ṣe ń kúná ẹ̀rí pé kúná bẹ́ẹ̀ ẹ má lọ bẹ́ẹ̀ nípa ẹ lọ ata tó fi ń ṣe ẹ̀fọ́ ẹ mọ̀ pé ata ẹ̀fọ́ àìkí jẹ́ kó kúná so ẹ bá ṣe àṣẹdò yín ẹ̀rọ ẹ máa ronú bẹ́ẹ̀ nípa ẹ fẹ́ lọ ata tó fi ń ṣe ọbẹ̀ kó kúná dáadáa. lẹ́yìn yẹn màá mú pẹ́ńsù tó dúdú gan màá fi kún ibi ìsàlẹ̀ ẹyin ojú mi gangan màá fi kún màá ṣe wàá mú kíní ìpara ìpa ojú yìí ṣẹ́rí kí ní ìpa ojú yìí òun ló máa ń gbé sísàlẹ̀ àwọn eyeshadow tó máa ń ṣáná ẹ mọ̀ pé ìgbìmọ̀ ìwà tó máa tanná eléyìí mọ́ wọn máa ṣáná ni eléyìí wá láti iléeṣẹ́ idas atalia orúkọ eléyìí tó ń ṣáná yìí ó wá ń jẹ́ ngozi eléyìí ló máa yẹ kí ojú yín kó máa ṣáná pàràpàràpàràpàrà wọn máa ṣáná ni ẹ wá gbé sí ibi tí ẹ gbé kọ́lọ̀ ìmáànì ẹ rí i pé ibẹ̀ nìkan lẹ gbé èyí tó máa ṣáná sí ibẹ̀ ni kí n bá yí pé gbé ngọ́zi sí kó lè máa ṣáná tó bá ti wá ṣe yẹn tán ẹ wá mú nǹkan ta fi ń lẹ irun ojú ẹ gbé síbi fake irun ojú yín ẹ gbé sí ẹ yẹ kó gbẹ díẹ̀ bọ̀ kó tó gbẹ yẹn ẹ mú mascara mascara yìí ẹ máa kùn síbi irun ojú titi yín gangan gangan ẹ kùn sí ayáké titi yín kó jáde díẹ̀ sí àti pé tẹ bá gbé irun ojú yẹn sí fake irun ojú yẹn sí á jẹ́ kó dúró ẹ àní rí èyí tó jẹ́ fake àní èyí tó jẹ́ titi yín sí kàdé rí dájú pé tẹ bá gbé sí ẹ rí pé ó lẹ̀ dáadáa ẹ má jàbí àwọn tó yẹ pé ọmọdé ó wà ń bẹ pàtì ẹ máa rí irun ojú kan ó ti fẹ́ ó ti fẹ́ jábọ́ ìkan kò dúró sáde kan dúró sáde kan dúró ẹ rí pé ó dúró dáadáa nísìnyí a máa bẹ̀rẹ̀ láti máa ṣe ojú wa tó kù màá kọ́ mú ìpara olómi yìí màá tẹ̀ sí gbogbo ojú mi eléyìí ló máa dúró bẹ́ẹ̀ pé ìpara mi ni but bí omi ló ṣe jẹ́ tí bá ti wá fi sí ojú mi màá ṣe wàá mú um, eléyìí ìpara yìí eléyìí náà dàbí ìpara ni but ìpara eléyìí ó wá láti ilé make up forever orúkọ ẹ̀ wá ń jẹ́ step one step one yẹn túmọ̀ sí pé ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ yìí òun lè gbọ́dọ̀ gbé sí ojú yín kẹ́ tó gbé àtíkè olómi yìí sí ó dẹ̀ ṣe pàtàkì àgàgà fún àwọn tó yẹ pé máa ń ṣe òróró ní ojú irú èmi báyìí sì ń máa ń ṣe òróró lójú so mo nídìí ìgbésẹ̀ àkọ́kọ́ yìí. búrọ́ọ̀ṣì yìí ṣe pàtàkì ó dáa fún àwọn àtíkè olómi kẹrí pé bọ́ọ̀sì tá a fẹ́ lò ó jẹ́ èyí tó yẹ pé orí ẹ̀ ó pẹlẹbẹ ó pẹlẹbẹ mọ́lẹ̀ kẹrí pé òun lè fẹ́ lò láti fi kun àtíkè olómi yín àtíkè olómi tí mo á lò lẹ́nu ó wá láti iléeṣẹ́ mark mark cosmetic orúkọ ẹ̀ ń jẹ́ studio fix fluid òun ni èyí tí mo lò lénìí kọ́lọ̀ mi tí mo dẹ̀ lò òun ni NC fifty màá tún wá padà sí àtíkè olómi tó ki gan yẹn màá mú yẹn eléyìí kọ́lọ̀ tí mo lò yìí ó jẹ́ pure beige ní kọ́lọ̀ tí mo lò yìí màá tẹ ìyẹn sí ibi ìsàlẹ̀ ojú mi màá tẹ sí ibi chin mi màá tẹ sí ibi òkè ètè mi màá tẹ sí ibi imú mi màá wá tẹ sí ibi ọpọ́n mi ibi báyìí mo fi hàn yín pé àtíkè olómi tí mo lò ó dúdú díẹ̀ ju kọ́lọ̀ tèmi gangan lọ ó dẹ̀ dà bẹ́ẹ̀ mo wá mú abẹ̀bẹ̀ mo fi fẹ́ nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ kùn sójú mi èyí àtíkè olómi tó ki yẹn cos mo fẹ́ kó gbẹ tíntínní kí tó lọ nísìnyí màá mú fóòmù tá a fi ń lọ ojú yìí fóòmù tó dàbí ẹyin yìí òun ni màá fi lọ àtíkè olómi tó ki gan tí mo ṣẹ̀ṣẹ̀ kùn sójú yìí màá mú màá lọ gbogbo ibi tí mo fi sí mo rí dájú pé tí bá ń lọ èyí tó wà ní abẹ́ ojú mi mò ń wo òkè torí pé mo fẹ́ kó dé gbogbo abẹ́ ibẹ̀ yẹn dáadáa kó tó wá make sure pé mo gbé súnmọ́ ibi imú mi tí bá notice pé imú mi ó fẹ̀ ó fẹ̀ gan ó dàbí fẹragámọ̀ nísìn mo wá fi hàn yín pé ṣe rí ìlà tó wà ní àárín àtíkè olómi tí mo lò àti àtíkè olómi tó tó ki gan ṣe pé ìlà yẹn wà ń bẹ̀ nísìn màá padà sí. Si, búrọ́ọ̀ṣì tí mo lò láti kun àtíkè olómi yẹn màá fi lọ méjèèjì tó yẹ pé mi ò ní rí ibi tí kan ti bẹ̀rẹ̀ àti ibi tí kan ti parí màá mú àárín méjì yẹn màá lọ kó kúnná dáadáa. nísìnyí mo tún wá mú àtíkè gbẹrẹfu tó wá láti iléeṣẹ́ Laura Mercier mo tún gbé sí gbogbo ibi tí mo gbé àtíkè tó kì yẹn sí. lẹ́yìn yẹn mo wá mú àtíkè tó jẹ́ kọ́lọ̀ ti tèmi eléyìí wá láti iléeṣẹ́ máàkì mo wá gbé yẹn mo gbé sí gbogbo ojú mi pátápátá nítorí mo fẹ́ sí gbogbo ibi tó yẹ pé ó jẹ́ nǹkan omi ni mo lò màá gbé nǹkan tó jẹ́ gbẹrẹfulé lórí gbogbo à lè gbẹ á lè dán mọ́ra wọn. ìgbésẹ̀ tó wá kàn sí yìí ó ṣe pàtàkì ó ṣe kókó àgàgà fún àwa tó yẹ pé ọ̀rọ̀ bọ̀ ni wá àti àwa tí imú wa fẹ̀. mo mú àtíkè yìí àtíkè yìí dúdú jù mí lọ gan ó wá láti iléeṣẹ́ Black Radiance òun ni màá gbé sí ẹ̀kẹ́ mi gbogbo ẹ̀kẹ́ mi gbogbo ọpọ́n mi ó máa jẹ́ kó dàbẹ́ ni pé mo lẹ̀ pa ọkọ mi tó tún tóbi á sì jẹ́ kó dàbẹ́ ni pé ó kéré díẹ̀ ẹ pa ẹ̀kẹ́ yín pọ̀ ẹ wá máa gbé sí ẹ máa gbé sí ẹ máa bẹ́ẹ̀ ṣe ń gbé sí yẹn ẹ ń lọ ò bẹ́ẹ̀ ṣe ń gbé sí yẹn ẹ ń lọ ẹ ní jẹ́ kí ìlà wà ń bẹ̀ ẹ máa lọ ẹ máa lọ kó lè dán mọ́ra wọn òun náà máa tún gbé sọ́pọ́n òun náà tún máa gbé sí imú mi ẹ rántí pé mo ní pé imú mi fẹ̀ eléyìí ló máa ìgbésẹ̀ yìí ni mo láìkì jù torí ó máa yẹ kí imú yẹn kó fẹ̀ àwọn míì dẹ̀rọ máa yẹ kí mú wọn kó tínrín èmi yóò kó máa yẹ kó wà moderate díẹ̀ sí ni. lẹ́yìn yẹn màá mú kọ́lọ̀ sí ẹ̀kẹ́ mi kọ́lọ̀ eléyìí ó wá láti iléeṣẹ́ slick makeup màá mú kọ́lọ̀ yìí ṣe wípé kọ́lọ̀ yìí ó jọ kọ́lọ̀ tí mo lò sí ojú mi eyeshadow ojú mi tí mo fẹ́ kó jẹ́ main colour ṣe wípé ó jọra wọn gbogbo ẹ̀ gbọ́dọ̀ dán mọ́ra wọn ni kọ́lọ̀ tá a sójú yín ẹ jẹ́ kó máa dán mọ́ ìtàn máa gbé sẹ́kẹ̀ ẹ jẹ́ kó máa dán mọ́ ìtàn máa gbé sẹ́tẹ̀ ẹ kó gbogbo ẹ̀ kó ṣáà dán kó tò kó set mọ́ra wọn gbogbo àá lè ṣá prápra. tẹ́ bá fẹ́ gbé kọ́lọ̀ yẹn sẹ́kẹ̀ ẹ̀ bóyin ẹ̀ ọ̀ra bóyin díẹ̀ ẹ̀ wá gbé sẹ́kẹ̀ yín torí pé ibi tí ẹ̀kẹ́ yín ti tóbi tóbi tó ti tóbi jù yẹn ibẹ̀ gangan lẹ gbúdọ̀ gbé sí kí má lọ gbé sí bòmíì àkọsà àwọn míì máa ń gbé sí bòmíì bọ̀ tẹ́ bá bóyin díẹ̀ ẹ̀ rí ẹ̀kẹ́ tó máa ṣù sókè ibẹ̀ ní kẹ́ gbé sí nísìnyí báyìí àwa bọ́ sétè wa kí tó fi kọ́lọ̀ tí mo fẹ́ lò sétè gangan sí ètè mi màá kọ́kọ́ mú pẹ́ńsù yìí pẹ́ńsù yẹn wá láti iléeṣẹ́ máàkì orúkọ ẹ̀ ń jẹ́ Courant màá kọ́kọ́ tọ́ ìyẹn sí gbogbo ètè ìsàlẹ̀ ètè mi àti òkè ètè mi eléyìí ló máa jẹ́ guide fún mi eléyìí ló máa jẹ́ mi mọ́ bó ṣe ń pè ní èdè wa but eléyìí ló máa ṣá ó máa ṣáà jẹ́ kí n mọ ibi tí ó yẹ kí n gbé ẹ̀hẹ́n eléyìí ló máa yẹ kí n mọ ibi tí mo gbé kọ́lọ̀ tí mo fẹ́ gbé sétè mi sí eléyìí ló máa fún mi ní ọ̀nà láti mọbẹ̀ tí bá fi pẹ́ńsù yẹn sí tán màá wá mú ètè mi màá papọ̀ torí mo fẹ́ lọ díẹ̀ kí tó fi kọ́lọ̀ ètè mi sí kọ́lọ̀ tí mo wá fẹ́ lò sí ètè mi ṣẹ̀ṣẹ̀ tún wí pé kọ́lọ̀ eléyìí náà ó tún jọmọ́ kọ́lọ̀ main kọ́lọ̀ tí mo fi sójú tí mo fi sẹ́kẹ̀ gbogbo ẹ̀ á máa dán ni gbogbo ẹ̀ gbúdọ̀ ṣà pranpran ó gbúdọ̀ ṣà mẹ́nẹ́mẹ́nẹ́ kọ́lọ̀ eléyìí wá láti ilé iṣẹ́ Anastasia Beverly Hills orúkọ eléyìí wá ń jẹ́ vintage vintage yẹn dàbí nǹkan pé nǹkan àtijọ́ òun ni kọ́lọ̀ yìí màá wá mu màá tọ́ sí tèmi màá mú tèmi màá lẹ̀ pọ̀ màá ṣe pampampam gbogbo ẹ̀ kó lè dúró mọ́ra wọn kó lè dán mọ́ra wọn mò ń lọ nìyẹn mò ń lọ gbogbo ẹ̀ mò ń lọ. kí gbogbo ẹ̀ lè dán dáadáa kó lè dán mọ́ra wọn màá tún wá padà sí pẹ́ńsù tí mo lò yẹn yẹn current tó wá láti iléeṣẹ́ máàkì yẹn màá tún tọ́ sí ibi ìsàlẹ̀ yẹn torí pé mo fẹ́ kí ó dán mọ́ kọ́lọ̀ ètè mi mi ò fẹ́ kí pé mi ò fẹ́ kí là dá dúró kí kọ́lọ̀ dá dúró kò dáa àwọn ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ kò dáa rárá rárá ẹ gbúdọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ̀ mọ́ra wọn kó dán mọ́ra wọn ẹ má jẹ́ ká rí ibi tí pẹ́ńsù ti bẹ̀rẹ̀ ẹ má jẹ́ ká rí ibi tí lipstick yìí ti bẹ̀rẹ̀ kò dáa ẹ máa make sure pé ẹ ń lọ ẹ lọ dáadáa nísìnyí báyìí màá tún wá mú omi yìí ṣẹ́rí omi yìí òun ló máa jẹ́ kí gbogbo ojú mi kó tò gbogbo nǹkan tí mo ti lò ó máa jẹ́ kí gbogbo ẹ̀ yọ mọ́ra wọn gbogbo ẹ̀ máa ó máa dán mọ́ra wọn kò ní dàbí ẹni pé mo kun kò ní dàbí ẹni pé mo kun ẹyẹ̀pẹ̀ sójú gbogbo ẹ̀ ó ṣáà máa dúró máa dán òun ní iṣẹ́ kínní yìí ìgbésẹ̀ yìí fún àwọn ọ̀tá wa ni afẹ́ máa afẹ́ fọ́ ojú wọn màá wá mú kínní àtíkè yìí àtíkè àtíkè yìí àtíkè tó máa ń ṣáná ni ó wá láti ilé Anastasia Beverly Hills orúkọ ẹ̀ ń jẹ́ Peach Nectar òun ni màá gbé sí ibi imú mi ibi ibi ìlà imú mi màá gbé sí ọpọ́n mi màá gbé sí ibi ètè mi màá gbé sí ẹ̀rẹ̀kẹ́ mi gbogbo bí tẹ́wọ́n mọ̀ pé àwọn ọ̀tá yín lè máa wò ẹ mọ̀ pé àwọn wọ́n ní wo ẹ̀kẹ́ yín wọ́n máa wojú yín ẹ yín a lè máa ṣáná sí wọn lójú àwọn míì ibi ọpọn orí níbẹ̀ ló máa wò bẹ́ẹ̀ ni pé wọn ò rí yín wọn máa wo orí yín ẹ fi síbẹ̀ ẹ jẹ́ kó máa fọ́ wọn lórí àwọn míì ẹnu yín náà máa wò ẹ gbé síbẹ̀ ẹ jẹ́ kó máa fọ́ wọn lórí imú yín ẹ gbé sí kó ṣáà máa ṣáná kó máa ṣá pọ́npọ́n kó máa ṣá mẹ́nẹ́mẹ́nẹ́ kó ṣáà máa ṣá ni. tẹ́ tí wọ́n fẹ́ gbé síbi ẹ̀kẹ́ mo káwọn míì báyìí rẹ pé ẹ máa sọ̀rọ̀ ẹ máa báwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ inú yín máa ti máa dùn ẹ máa rẹ́rìn wọ́n máa wò pé kí ló ń dùn nú ẹ̀ tẹ́ bá ti kọ́ ẹ̀kẹ́ báyìí sí wọn báyìí ó máa fọ́ ojú wọn máa ṣáwọn sí wọn lójú báyìí ojú wọn máa fọ́ ni straight ẹ má ẹ kẹ́ mẹ́sàn pé ẹ gbé sí o ẹ má gbàgbé àtíkè tó máa ń ṣáná yìí ó ṣe pàtàkì nínú ìṣaralóge tẹ́ bá wá ṣe tán ẹ jọ ẹ̀yin àǹtí mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ìyá wa ẹ̀yin arádùúgbò wa ẹ jọ ẹ wọra yín nínú mírọ̀ ẹ wọra yín nínú jígí kẹ́ mọ̀ pé ah ṣé mo dúró ṣé mo set ẹni tó bá wà pẹ̀lú yín tó wá wà nílé bójọ́ kan yín ni bójẹ́ boyfriend yín ni bójẹ́ àwọn ọmọ yín ni ẹ béèrè lọ́wọ́ wọn ẹjọ́ kọ́ wo ojú yín pé sójú yẹn dán sójú yẹn set ẹ ya fọ́tò ẹ gbé fóònù yín kẹ́ ya fọ́tò kẹ́ rí i pé gbogbo ẹ̀ dúró gbogbo ẹ̀ set ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ lẹ́yìn yẹn ẹ̀yin ẹ wé gèlè yín ẹ jẹ́ kí gèlè yín dúró ẹ̀yin tí bá láìkì satellite ẹ wé satellite ẹ̀yin tí bá láìkì gèlè step ẹ wé ní step yín ẹ ṣàjà kó dúró. a ti wá dé òpin ètò yín ètò wa ètò ìṣaralóge mo lérò pé ẹ gbádùn ẹ̀ mo dẹ̀ lérò pé ẹ máa tún padà wá láti wá wo àwọn ètò tá a máa mú wá. ẹ̀yin tó bá yẹ kí ẹ rí ètò tá a kọ́kọ́ ṣe ètò yìí ètò ìṣaralóge ní èdè wa ẹ bá wa yẹ̀ ẹ́ wò ẹ máa gbádùn ẹ̀ gan ni ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́n wa kò ní di ẹ ṣé gan ni o a máa rí yín bá ẹ dẹ̀ jọ kẹ́ bá wa sọ fún gbogbo àwọn èèyàn yín àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín àwọn ará àdúgbò yín pé kàn máa wò wá o àwa máa mú àwọn ètò yìí wá lóríṣiríṣi ẹ ṣé ni ọmọ mi náà ń kí yín o ẹ ṣé gan ni ó dàbọ̀.